àti àwọn àyí kéèyàn orí kalẹ̀ wọn súnà kì í ṣe ọ̀rẹ́ yálà náà ní àbí ìyẹn tó ti láwà ordinary súnà ní kéèyàn orí kalẹ̀ wọn kì í ṣe ọ̀rẹ́ béèyàn bá orí kalẹ̀ wọn ó dáa ní ẹ̀bá yìí kọjú sí kíblà àmọ́ kò padà dẹ́kún yìí tán ní ẹ̀bá kò sí láìsí but àìtọ́ mú kò ní kẹ́ ẹ̀mọ́ fi orí kalẹ̀ wákòjú èyí sí fáìpá wà ní lẹ́yìn sẹ́kù tààrà ìdíradọmọ náà ní sọmọ ẹgbẹ̀ tòrá ní ẹ̀fà ọkọ̀ mú sẹ́kù ní àwọn akọ́kọ̀ ojú sí kíbùlà àwọn akọ́kọ̀ yìí sí kíbùlà wọ́n ṣe orí kalẹ̀ bí kálukú ṣe wà náà kò orí kalẹ̀ bẹ́ẹ̀ kò sí láìsí níbẹ̀ àwọn àfáà ní kò sí láìsí èèyàn lè orí kalẹ̀ láì dálúwàlá ìkọ̀kọ̀ adájọ́ nínú àwọn adájọ́ sájídà ìláwà nìí tó bá wá jẹ pé yẹwà ní ìlú sọ́rì bá pẹ́ nínú àwọn lèyàn bá wà ẹ́ndẹ̀lì màlìkíyà ìmáàmù tí ó bá ka sájídà fún ọ̀dáàkù ibi tó bá ti fẹ́ ka sájídà wọ́n pèjúwe gbogbo àwọn ọmọ and has a level understanding Sharia. So kíyàn kan wá dé ní ìrẹ̀kálà lè jẹ́ nìsìn kó wá ka eh, yálà sáàkù ṣe ọ́pì ni àti sáàkù alápìlókà ni wá forí kalẹ̀ gbogbo àjọ understanding wípé tágídà lè ń ṣe. Àmọ́ kíyàn wá lọ gbèríkò kan táwọn òfin mọ̀ tágídà kí mọ́ mọ̀ pápá jùlọ rá pé ní ibi tí wọ́n ti tí wọ́n omi tó wá kí n fáwọn yìí kó wá ka síláàtò làálá làálá sọ́rí kó wá sábílà tàbí ó dàbí orí máa lójú ẹni tó bá lọ rú pílẹ̀sì bẹ́ẹ̀ kó sọ fún wa wípé lóta ni o tá èyí tó yóò kábára táwọn arìnrìn mọ́ kalọ̀lẹ̀ wí àtọ́wà lẹ́yìn ẹ̀gbìn àkọ́kọ́ mọ́ pé bóyá ó ní fún ọkọ̀ fẹ́ káàdì ká gbé lẹ́sìn ní kò lẹ́yìn mọ́mù ó ń ṣe kájídà ní tó dáa tàbá fẹ́ kírun níbi tí a rò wípé understand wọn lè má gbé kákàlà yìí fún ọlọ́ọ̀dà aláàlámù ok wọ́n ní nítorí agbáyé ṣe àpẹ́ nínú kòránì ẹ̀bá ìsìnkú ìgbẹ̀rẹ̀ lẹ́tún nínú ṣúrátù ìṣẹ̀kọ́ àlàtọ̀ wípé fàlá ọkọ̀ tó mọ̀ bí sábàkọ̀ والليل وما وثق والخبر إذا اتفق لتركبن طبقا عن طبقة فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون إذا كانوا صلاة الأعراف because níbẹ̀ ohun ìtàn fàlàsí náà ni a ti forí sọ́tùl hajji àti bíbẹ̀ verse number 18 verse number 18 sọ́tùl hajji aláàbọ̀ wípé alantara anna Allah yasjudu lahu man fi samawati wa man fi al-ard والشمس والقمر ẹwọ́n tó ti ṣe sí ìrànwọ́ títí bí bá ti ṣe ń bọ̀ sí ibẹ̀ ni áàrù áyà iná lọ́ yẹ́pọ̀ alú mayàṣà níbi iná lọ́ yẹ́pọ̀ alú mayàṣà lè ní ti kórè kalẹ̀ kìí ṣe ń dàkọ́ lè yí tààlà alàǹtarò ánà lọ́ yẹ́pọ̀ alú máa fi sàmọ́wájú ìgbẹ̀kọ́ níparí ààyà ní ẹlẹ́bí kí ní abìkínbọ̀ tó ìgbẹ̀rẹ̀ yóò ti fi orí kalẹ̀ prepare. When the pregnant woman or pregnant woman is media or has performed under Náà ló pé eléyìí mo rò wípé tẹ́kù jẹ mátà ní either a nursing mother or pregnant woman what is she going to do bá ń gbà rò. Ìgbọ́ alámọ̀ wípé ah, kò sí àyà kanáàlù kòránì tó tírìtì kéèkì obìnrin tí olóyún àbí obìnrin tí ń fún ọmọ lọ́mú àwọn àbá àdìgbò kan bẹ àdìgbò eh, tí ádámù àti àdìgbò rẹ́ra bóyá àdìgbò àdìgbò rẹ́ kọ̀ọ̀ bóyá lọ́gbà ara ayò ẹ̀ńdà náà àdìgbà àtàwọn àtàkùn súnmọ́ tí àmẹ́ríkà wípé ní صلى الله عليه وسلم إن الله وضع عن المسافر شطر الصلاة في علاء حب ìgbàdì ìrún kúrò fáwọn ọ̀sán ṣáàbù ó wá ní wẹ̀sọ́ọ̀mà lèlọ́bùlá wà àìmọ́rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ó gbé ààrẹ̀ kúrò fún obìnrin tó lórí àti àwọn obìnrin tí wọ́n bọ́ ma lọ́mú àkọ́kọ́ ní pé àlékún àwọn onímọ̀ àwọn sọ̀rọ̀ lórí rẹ̀ àfà àìsẹ́ńtì organization concern bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ gan náà kò túmọ̀ sí wípé kúmọ́bárò ó ṣe é kú yẹ̀lú òjì tó ń bẹ̀rẹ̀ ká máa lórí àtòkò àtòkòlòpọ̀ béèrè ìrètò àwọn mẹ́ta àwọn mẹ́rin ní oríkèéfì yìí àwọn àkọ́bẹ̀ sọ wípé àwọn méjèèjì àti olóyìn ni àbí ẹni tí tó ń fún ọmọ lọ́mú yóò ó lè tún mi bẹ́ẹ̀ níjáde ní pé kìí ṣe wípé bẹ̀rẹ̀ ni kí wọ́n tún mọ̀ kámọ̀lé ìtàbára wọn wọ́n tó lè in káfájí alánàfíà in káfájí tó bá bẹ̀rù wípé àwọn onírun ńlá ọ̀pọ̀ àti yóò túnú yóò wá san ọjọ́ mi padà tọ́lọ́bà ní kí bẹ́ẹ̀ náà ni ẹ̀mí fún ọ̀rọ̀ lọ́gbọ́n náà òun náà tí bá ń bẹ̀rù ara rẹ̀ ọmọ òní rí nǹkan òun náà ló padà san àwọn ní padà ẹ́ńdàlì màlìkíyà ẹgbẹ́gbẹ́ta ọmọ tó lè rìbálà níbi tí a nílò ọ̀rọ̀ méjì làwọn sọ ọ̀kan sọ wípé yóò túnú yóò san padà ọ̀rọ̀ míì nínú mọ́gáàbì náà yóò túnú yóò san padà tó ti mọ̀ sí síbíà so ó dọ̀rọ̀ bí lè níbi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé àtàláboyún àti ẹ̀sìn fún ọmọ lọ́wọ́ àpèjúwe wọ́n dàbẹ̀rẹ̀ bí àpèjúwe aláàrẹ̀ kí lọ láàrẹ̀ tí ni aláàrẹ̀ máa láàrẹ̀ ọmọkàrí kọmọ̀lé bọ́ ọwọ́ àgbàtàkàrí sàáìsà tó ní ní àyàmì òkà tó wọ́n túnú nígbàtọ́lọ̀ bá ní kára ó yá aláàrẹ̀ ń sàrẹ̀ ìpadà ẹni tó sáwù tó bá dé yóò máa wẹ̀ padà obìnrin tó lóyún tó bá bímọ yóò san àwẹ̀ ìpadà obìnrin tí ń fọmọ lọ́mú tó bá parí yóò san àwẹ̀ ìpadà yìí tó rẹ̀ lẹ́nu a mọ̀ pé yóò san àwẹ̀ ìpadà tó tún ọ̀dọ̀ sí díẹ̀ èyí ọ̀rọ̀ ọmọ yẹn bẹ́ẹ̀ láàrin láìsẹ́ǹsì àti punishment torí kàfá àkọ́ńtìrìtì ni ẹni tá a sì ní gbọ́njú tún lu kò sẹ́lọ̀ ẹni fẹ́ kàfàrà pàtàkì èyí tó ń rẹ̀ ní wípé ẹni tí ń fọmọ lọ́mú àbí olóyún gbogbo lè tún lè tí ààrẹ bá nílà ọ̀tí ò bá nílà yóò bàbá rẹ̀ lọ jẹ́jẹ́ ẹ̀mí ni yìí ti pé rẹ̀ ọ̀tí àbá tó lu náà rẹ̀ kò kì í rò pé yóò fún ní ọmọ ìdájẹ́ iná rẹ̀ tó wá wá dípé nípa tó nípa wá ń jẹun fún ọ̀hán gbá rẹ̀ èso kófẹ́ tọ́lọ̀ náà ní dandan ni kó gbà wò ọ̀tọ́ bá tún ní yóò san àwọn ìpadà ìpínlẹ̀ pẹ̀lú ọ̀gá àwọn àwọn gbọ́dọ̀ wí pé gbọ́dọ̀ wí pé yóò tún ní yóò tún máa sí ibi aláìní ìdábìsọ̀ lẹ́yìn wọn lẹ́rù kí wọ́n ló ṣe ọ̀rọ̀ tó where ní o pọ̀lọ́gbà ẹ̀ṣọ́ àwọn. Is it possible for me to recite this one Sunday for congregational prayer? Why did he not recite the Quran? Because I can't lẹ́yìn máa ń bá tí máa ń bá àti àjò rẹ̀ lórí ẹ̀wọ̀n láti bá lè tó láti rí kí máa ń tẹ̀ ní àhárá o bí a bá ń tó lẹ́yìn ìmọ̀ọ́mù olóṣèlú ìkàgbọ́ ń bèèrè wípé ìjẹ́ ẹ̀lẹ́ máa ta ọ̀ràn ilẹ̀ tó wà lẹ́yìn wọn wọ́n pé ní èrò sáǹdé jẹ́jẹ́jẹ́jẹ́ ní ìkàlùkọ́ ka fàtíà àti tó bá wù yíwọ̀ padàdà mọ́mọ̀lẹ́ máa ka sọ́pù lọ́kọ́ra kí ẹnìkan máa ka sọ́pù alẹ́ ìrànà ẹnìkan máa ka lùsà ẹnìkan máa ka máyídà ẹnìkan ka nìhàm nínú ìhà àyílà àbí ìrùn àlàáfẹ́ àmọ́ àwọn táwọn tó ń jáde ìran àtìbá àtìrákà méjì àkọ́kọ́ ní magridi àtìrákà méjì àkọ́kọ́ nínú ìṣáyé ìyẹn láti máa rí pè sí ìran ìmáàmù ní o ìmíka ìtì ẹ̀ á sí fátíà nìkan ìyọ́ka fátíà o ìyọ́ka fátíà bí ọlọ́ọ̀bá ti ní kí àmì ó gbà á lọ́lọ́mọ́ ti ní kí ààyè gbà tó kàpá sí à àmọ́ ká máa wá ṣe àìríkáàrù lẹ́yìn ìmáàmù ọlọ́ ara mi kò kọ̀kọ́ someone said that um, the reduction of sports during matches or the reduction of sports during matches before match or Well, tó bá tó kà ń sọ pé òun nígbà tí wọ́n pé tó ń wí ìṣẹ̀fẹ́ à wọ́n ti fẹ́ kí rọ́bù ilé ìkúnná lè ní one one tó kò sí láìpẹ́ bẹ́ẹ̀ but kó wá sí ìdí ànábù nìyẹn bá ti ń fi ìdí sí ó ti di ànábù ànájímù tẹ̀jímù ni ànábì ti pẹ̀lú gbẹ̀dẹ̀ bá ń wo ìràwọ̀ gbẹ̀dẹ̀ múra ọ̀nà yìí kò sí àtàlẹ́ òye gbọ́dọ̀ ṣerú ẹ̀ ìjọ tó wá burú jù nìkan tó wá gbó for betting

ok ọ̀tàrà ìrànlọ́rọ̀ rẹ̀ mo ní mọ̀kọ́dìmọ́tò mọ̀kọ́dìmọ́ ìdínà ní ilé ìṣẹ̀rọ̀ wá ní tàbá ti lọ jẹ́ àpẹ́ àdúgbò mẹ́rin tàbí ń tàbíra tàbá fẹ́ ra nìtálà nìtálà the first chapter rẹ̀ àti ìrẹ̀lẹ̀ wáyé ti ṣe ìgbìmọ̀ ọ̀kan lára àwọn ọ̀gá àwọn àgbà nípa òbí ṣe kọ́lù sọ̀rọ̀ ní wọ́n ṣì tẹ̀ láì mọ ìgbà mọ́tàlákì àmẹ́bí sọ̀rọ̀lọ́wà ìkànnà ó ní pé ṣe káàgbé nígbà online ní ìṣàrẹ́kù ṣe kọ́lù sọ̀rọ̀ ní kúrẹ́lẹ̀ ní online ọ̀dọ̀ orúkọ tẹ́ àmì mọ̀kọ́dì mọ́tò ibùdó àti ìgbéyìí alifayọ̀wà ní rahimahullah which an administration must make or administration may do better while reading the course. Yes, ẹni tí obìnrin tó ń ṣe háìbọ̀ lórí sájíápùpù láwà pẹ̀lú àgbáyé bẹ́ẹ̀ ni tó bá tẹ́lẹ̀ mú ká àgbáyé ó lè mú sí sájíápùpù àtìláwà obìnrin tí ń lọ́wọ́ tí ó kàlẹ̀ ṣe sínú àìkọ́ọ̀lù kò ní tí ò lè sínú àìkọ́ọ̀lù nígbà pọ́tí nítorí rẹ̀ náà rọ̀ wọ̀n ní olùdúgbà lọ́wọ́ torí pé ààrẹ àwọn ọdún tẹ̀rí lọ́yà mọ́sọ̀ owó ńlá ìlúkọ̀ àrùn àwọn mọ̀lẹ́kà láwọn bá lórí ìgbésẹ̀ àti àkẹ́rì bàyá dẹ́mọ̀ then àníntàlá àríwọ̀sọ́lẹ̀ nígbà tí wọ́n ṣe hajj nígbà lámà wípé nílé ọkù mẹ́dínà ó ní ìyá ńlá wa Àìṣà lọ́bí ọ̀lọ́gbà ńlá àìyà lókè mẹ́dínà àbí ìyálà wọ́n láti bá rí jẹ́ pé à gbogbo àwọn èèyàn wà ti hajji òní kalọ̀wọ̀n ní hajji ọ̀gbìn àlẹ́bí rí fún sọ̀rọ̀lọ́ àrẹ̀mọ̀tán tó kúmọ̀ bá ló jẹ́ nínà ò ṣe é ó ní àtàbà ó lọ́wọ́ ọlọ́run ọba bọ́lọ́run ti dá gbogbo àwọn ọmọ obìnrin àmẹ́bí ádámà mi sáàmì ẹnájì mi nínú títí pé sáàmì tó ń wà ẹ́rì òní kóbìnrin àti mẹ́tẹ́lẹ̀ obìnrin tí ò bá ti mẹ́tẹ́lẹ̀ nínú títí yóò lọ rí àwọn dókítà bọ́tà wá kà kókó ní àrùn ní olùrọ́bẹ̀ ní mẹ́díkù dọ́kítọ̀ ọdún títí wà ní pé kọ́bìnrin má ti mẹ́tẹ́lẹ̀ náà àbí àlàwà ẹ̀dà wá rí ìdàgbàsókè ló fún bàbá níbi sọ́rí gbogbo ń tálára ibi ìṣẹ́ pátá nìkọ́ ẹ̀nà máa ṣe ìjọ ta bá kàdé má kàdé wọ́n bá àfẹ́fọ́ wá fún torí pé ìbẹ̀lẹ̀ àwọn rí náà sọ wípé ìṣẹ́ kọ̀wá fún ó ní nípa àdí kúlẹ̀ ṣe يفعله الحاج غير حلة توفي بالبيت gbogbo sáà láti ṣe ni ọmọ ṣe àmọ́ ọ̀lẹ́ ṣe àwárò ní ìsàkára láti ṣe ìdí ni pìlá àwá àbí ànábì ìgbọ́ wípé ní má ṣe tàwáfù má ṣe ta kòránì tó ń tó kàtà àyà sí ẹ̀yẹ kan ní ìtọ̀wáfù ẹ̀rí ni bàtàrà bí ń ẹ̀ẹ̀kẹ́kẹ́ ọ̀rọ̀lọ́ àìsàn ó ní kí ìyá ńlá wáyé bá mú gbé àti ẹni ìṣàpélé àdájọ́ ìdènà tó bá ọ̀rọ̀lọ́ àìsàn ìyá ńlá náà nínú àìbọ́ àti lẹ́ẹ̀ká tí ìlẹ́ ìdí àìbọ̀ rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ àìbọ̀ rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ máa gbẹ́ ní ṣùgbọ́n nǹkan bá ń ta tó jì ní wípé wọ́n bá tó lè gbá ẹni mú ẹni ìgbé níbi ẹni òfin ọ̀rọ̀ àárín wípé lóò ẹni pèrè ní ìfẹ́ ọ̀rọ̀ àwọn obìnrin tí ń ṣe háìsọ̀ lọ́wọ́ ó lè papọ̀ wá ní ìtòkí àti tí ò lè tó tẹ̀lé ṣe ṣájídá ìláwà ọlọ́wà ọ̀. In case in an area where one cannot find four people, and we meet one in a class اللي الغين فاضي يقول ní ọ̀rọ̀ pé ìjọ ẹ̀rí ọ̀pọ̀lẹ́ tó pé tí wọ́n bá rí pọ́ọ̀pù ní Nàìjíríà Mọ̀sílẹ̀ ìtàkọ́kọ́ ni wípé jẹ́ ẹ̀lẹ́ tí more than 60 yes nípa rẹ̀ bá fa 60 ohun ọlọ́wọ́ gbà nípa sáàrọ̀ èyí tó jẹ́ fún ọlọ́wọ́ gbà ní sádàpà ilẹ̀ rí ní àpàdé ìrìnàjò rẹ̀ àmọ́ pé sọ̀rọ̀ ìpátẹ́rọ̀ rẹ̀ náà ní ọ̀bá wá rí ní ọ̀bá rí pọ̀ wọ́n lè ṣàǹfà owó sí ìlúgbò rí tí wọ́n ti rí pọ̀ kan bá ara oúnjẹ kan máa fi rí níbẹ̀. Àbẹ́lẹ̀ ọ̀pọ̀lọ̀ kò fẹ́ lọ náà bẹ́ẹ̀ ní ìfẹ́ pé ní àti ní rí ẹni tí ẹni bá gbé àpárá. Ó fún ilẹ̀ kìí sọ̀rọ̀ àlọ́mù mi o, bẹ̀tà tó wà ní Mẹ̀dínà. Jẹ́rí bá fi ń parí àwẹ̀ yìí lára kan tó máa ń káyàn láyà òní jákàá kan sálẹ̀ fẹ́ jíjá kàkú ní àdímàdínà ọ̀gbọ̀gbọ̀ àdímàdínà ọba pé kí mábíwò sábà yìí láti jáde lẹ́nu ìjọmọ́ tó jáde ẹmọ wa lọ sí ìgbèríko ẹmọ wa lọ pé ní sàráwárẹ́kùn àrẹ́kùn sàráwà gbẹ̀lá ìjàkà síbi ìjàkà tó fẹ́ láàwá ìlà ìjàkà lọ́wọ́ ọmọ ẹ̀rọ àti ìlú ìjàkà pé kí ìjùmọ̀ bẹ́ẹ̀ wọ́n yìí ìgbẹ́ inú nǹkan tó ń fún ẹ̀mí ẹgbẹ́jì ló tó kìí ṣe ọ̀rọ̀ ìta yìí ìṣẹ̀lẹ̀ abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀